الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما من والركوع والرفع منه ما جاء حديث كتاب من ميوا أتقل ما الرمى ووجي والركوع على كده قال على كده قال أو نيجي كتاكا ده وجو كيرو ما خيري ojo kimduta aljanna firdausi ojo agwebwe vyone yile tabale turabale ne dukidi niye nyoya dini islama ojo je deo vitio muhammad ibn abdul wahab umpiti kotaka dakidae domo oye ka kojo dudu soje jinge ka doji ngalo ayo egire omu piti ko mako e maji mana la maromo male mi fikiru ngiti biti biti male mi tafsiri ngiti malamin lugga ọlọ́run ìṣe malamin tari ọlọ́run ìṣe gbìtìgbìtìgbìtì so àbíṣì malamin adúdọ̀ ọgọ́gùnfẹ́ bá kẹ́ ẹ̀nà tó lẹ́wọ̀n bá lọ ẹ̀mẹ́rin ìgbò ká ẹ̀mú dátà nẹ̀ ẹ̀mú gbẹ̀yàn tọ́pìkì kẹ́ ẹ̀ náà dé ti ẹ̀mú dátà nẹ̀ tójú iye na dúkìtì adúdọ̀ ìyàmá líkéjú ehun jọ mẹ̀dí lalo kì agúnyà mẹ́ngẹ̀ bọ̀ kò tètè líkéjú líkéjú kì gbúgbó kì mánubó kì ákàní ọ̀la náà làá kì amúkọlùgbò lẹ́ pẹ̀rẹ̀kẹ̀ ẹ́ ìmúdátà náà yé lẹ yẹs adúdọ́ kì àárẹ̀ ẹ̀ngẹ̀ bí ẹ̀nẹ̀ kì yóò ṣe àlíkẹ̀dọ̀ ń ọ́tún kẹ̀dọ̀ agbègbè ìṣàǹsì lípémé use opportunity lẹ́yìn ọ̀yàn ìmádàbálẹ̀ kìrà àtòlfàtì àti fọ́rọ̀dún òwò àrókùnún warruku warrafa ominu ti surutu salatu ma dewu dene hmm. o yele ngi dengo la kida lawa ghairul maghdubi alayhim ana tamal maghdubu alayhim ana chama bolina gamanga ya ekoloji ma de gamanga ya bi ekoloji ma de yi mudata no to ya kida ni ele patuka yo yo yo takida bi ojo lo de

waje ajenya ma udanga mayaja agboma mame waje abema ma udanga mabema agboma mame ama chodo yude mache wa waje mache itane ogania me agape ganeda kede wanya zaro hao ganema mache kote kurani ke abi munafiki de so ene dúkìjẹ ní súnà yà á suna le ya lẹ yà á tún làkà bídíà ẹnẹ dúkìjẹ ní tẹ̀wọ̀ yìí di yà á hu làkà ṣẹ́rẹ́kù ẹgbàdú ìṣẹ̀ kọ́ ṣẹ́rẹ́kù wù alùpùpù alùkọ́jọ́ kí mí ṣẹ́rẹ́kù wù kí Ola bidia. inugbó tágídà bí ó yé èdè ó yé èmi ọbẹ̀lẹ́gì ti adẹ́ mọ̀mọ̀mọ̀mọ̀mọ̀mọ̀ bókọ̀lọ̀ àtàwò mọ́ ọbẹ̀lẹ́gì wọn àtẹ̀fírì kọ ẹ̀nà gbé ma mọ́ ìgbẹ̀wọ̀n àná ìpàdé ọ̀nà yìí kìkì tẹ̀fírì kúrò tọ̀bì gẹ̀dẹ̀ ọbẹ̀lẹ́gì dẹ̀ ìgbẹ̀wọ̀n bí díà kàmọ́ nà pọ̀n bí ẹ̀kì ìgbówó ẹ̀kẹ̀ ń gbé lẹ̀ títí ní kàmi hújà wà lè mí kó wà lè mí yẹ ṣàfihẹ́ kọ́kọ́ yìí ànàfihẹ́ kọ́kọ́ yìí hadith tẹ̀bọ̀rẹ́ yẹ kọ́kọ́ yìí ṣé kí gbẹ́yàn tẹ̀síìrì ò dánẹ̀ ìhunú ibùdó kẹsìrì ọ̀gẹ́lẹ́lẹ́ mọ́lẹ̀ mi dúkìtì ní súnà kìtì àdúdọ̀ ẹ̀ṣẹ̀ àdúdọ̀ ọ̀hún tako adé yúdàkà káàkiri ẹnu kọ́lọ́ ọ̀gẹ́ yìí ẹ̀ṣẹ̀ àdúdọ̀ ẹ̀ṣẹ̀ àdúdọ̀ lẹ̀ yẹ́ àmì challenge gbà fún ọ̀hún abúgbànjá abúgbànjá lẹ́màṣẹ tó ọ̀gára tánẹ̀ yìí yẹ́wọ̀n ẹ̀ṣẹ̀ kọ́wọ́ ṣíríkù

wọ́n yóò gbalùgbalù kẹ́ ẹ́ sí àmì agbọ́ ọjọ́ kí máa nà ẹ̀rọ jùlọ wọn yẹn ni wọ́n rùkúrù àmì arkani salat arkan ẹ̀jọ̀ yìí ẹ̀jọ̀ àgbọ̀rún arkan bámi ṣùrùt ẹ̀nà nìgẹ̀rẹ́ àjẹ́ àkàwọn ṣàṣàṣàṣàṣà tó dọ̀ àkàlẹ̀ gbọ́dọ̀ jẹ́lẹ̀ mi ẹ́ ọdị yíò kà ọ dị yọ ẹ ẹ ọ dị yíò kà ọ dị yọ ẹ tí ọwọ ní yíò ní yọ ẹ kú wọrọkọ wọrọ rọkọ rọkọ ní ọwọ nìyí wọrọ ọmọnìyàn ọwọ ọwọ ẹbí rọkọ ẹtẹkọ nàkí kwanu dágà àtàtẹ rọkọ ní yíò. والسجود على الأعضاء السبعة سجد تيجا ميجيكم بي ها ركن والاعتدال منه emo yi sibi sujada teko ne kiko gwane ke balance gwane eh ruko ni ngiti wajil sato baina sajidataini gwane ko ne kiko gwane le yoyon le eh rukuni ngichi wa dalilu dalil amala yake kaakwa tele yakami hoja mwade يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واسجدوا وافعلوا الخير لعلكم تفلحون يا أيها الذين آمنوا اركعوا أو أمي بغد إيمان ما ركوعي واسجدوا ما السجدة ọjọ́ mọ́dàdọ́wà rùkú ìpá sí jẹ́dà èyí kùrán yankì ní rùkú ìpá sí jẹ́dà wáyé rẹ̀ nàgáníkú dáàmà muhammad ibn abdul wahab ulumu ya ń wá yàmá dúdọ ọ̀hálẹ̀lẹ̀ nàkì alínkì ọ̀nà kọ̀ ọjọ́ òun yàmá dúdọ yẹn nà ònà yẹn lẹ́kàkà yẹn òun sì almájèrè almájèrè almájèrè ọ̀gá ni mímìkì ní ibùnú tèmíyà ibùnú kọyọ ibùnú rẹjẹbù alhambali ibùnú kafir òun tún bí ọgá ni ọgá ni mí pẹ̀tẹ̀ òun lé dẹ́ka òun postman danfodi wà má ṣe lọ yẹ́là náà ni nígbà ọkọ lọ ti tàbá yìí ẹnẹ dúró rátánì kì í kọ́ lẹ́yìn ọ̀ṣọ́ ọgẹ́lẹ́ ọ̀ṣọ́ agbótó hùn ẹnẹ kì í ṣe agbóyọ àmọ́ mọ́lẹ̀mí sọ̀ọ́dí yàn ní àlè ṣẹ́yà afẹ́jú ìṣe ájú òun dọ́mọ̀ àbókè abọ́dẹ yìí nànú nínú ní mọ́lẹ̀kí máka òbí ayú màá yá jájọ́ rẹ̀ ayú lẹ́ àdòbí àtàwọn etí hàn àtàrí màá bọ̀ lórí dáìjì kọrùn àyàgbádẹ́ ikọ̀lá ta iná kóka kẹ̀kẹ́jì náà ti wúyà ọmọkùnrin ìfúrahàn iná kóka kíkẹ̀kẹ́jì má mẹ́kọ̀ ọjọ́ kó dé ikóka kíkẹ̀kẹ́jì má mẹ́kọ̀ ánẹ́bí kó dé mẹ́rẹ̀ẹ́ àdọ́mọ ẹ̀nà nàjà níbi ẹ̀rẹ́ àlẹ́ ọ̀làdú iná kó mú kó mọ ẹ̀kẹ́jì mú ẹ̀kọ́ níbi kó dé àká níbi ẹ̀ta níbi wọn alẹ́ bọ́ gọ́lá rukúyì ọ̀sùn yúdì wọ́rọ́fọ́ mi ní òwòlẹ́ ìṣẹ́dáàlù ẹ̀rẹ̀rẹ̀ lẹ́kìkà ìgbé ó yà rẹ̀ àyẹnu kí o yí fáti àmà kẹ́ àmẹ́kì fáti àti ìyẹlẹ́nu àdéhùn tí ọjọ́ lẹ́tà kà á kọ̀ yí èyí kẹjọ. aṣọ kẹ fáti àmà ṣé gbàngàn ẹgbà òun ẹgbà ẹran oyí òmà kẹ́ àyẹnu kì á ti ṣì gbogbo yí ńà wọ́n yí ìpàṣẹ wọn yà wọn ìtẹ̀nánà káàtì karatu àti lálẹ́ ìkùránì kàmá màkọ́ ọlọ́gọ́ ìdọ́mọ́nù tóyìn bí tó jígé dé ń wọ́n dẹ́ ọjọ́ ẹni wọ̀rọ̀ká ọ̀rọ̀wọ̀síjẹ́dù mẹ́tìrìkú mẹ́tìsíjẹ́dà ó nùgbé ń yan ọmọ ọdọ́mẹ́wọ́ àti ìkùránì lójú pam pàkó ẹ̀lẹ́kọ́ ọjọ́ dọ̀dà lẹ́wà òbílẹ́gà ọlẹ́rọ̀kú yìí pàáyé ráfà òmìnú pàáyé síjẹ́dà kàbó àti àti amẹ́mẹ̀yà gbọ́ kàtó mẹ́sọ́kọ̀ ọjọ́ mọ́mọ́ra mẹ́dúgbò ìfúnlẹ̀tẹ̀ ama adagi ọwọ yọtaja pépé lọwọ kó yọtaja mi dẹgùgì rẹ kẹ akótúmọ àbí mẹdí ọwọ yìí mẹdí ọwọ yìí lórí máa nàrà àtọkàtún máa yànnà akọjẹ ìṣètò máa bìnrin àti máa bìnrin máa wú òrùkọ yìí gara tuwada a ti ọwọ́wọ́gbọ́n kú ẹ̀gẹ́ lámúrò pé ọmọ ẹ̀rẹ̀rẹ̀ ìpàdà kó gbọ́ta yà ń fi oòrùn bá àtẹ̀mẹ́ tẹ́wọ́ àtẹ̀rẹ̀rẹ̀ fúrú kẹwọ́nà mọ́ ojí àtẹ́rẹ̀rẹ̀ ìkwànà lè dáwọ́ àtàtẹ̀mẹ́ yíyà ìyẹ̀pẹ̀ akọ́gbọ́nà yíyà àdòrí mánà kíkọ́gbọ́nà dákẹ́dàgbẹ̀dọ́ yẹ́ kíjà kàdá rẹ̀ rukú yẹ́ mi túnnà mí it is straight ọmọ àmọ́mọ́ rẹ̀ kí wọ́n yóò kúkú ẹ̀ ká ìmúnẹ́ ìyàtẹ̀gbẹ̀ tagara àbáyé ẹ̀ balance àbáyé ọwọ́ kí bá báyìí yíyàtọ̀ bá ní àdágún kéde kọ́ bá ní àdágún ojúlé fún àlẹ́mọ́rẹ́ àwọn akọ́rẹ́ wọ́n abẹ́rẹ́ jáde sáájú ọ̀nà dágàtì wọ́n pàmò àtọ̀ inú iye o ìmá sọ lọ́gbà kó máa tọ́lọ́ ọ̀gbọ̀n máa ti lẹ́wọ̀n ẹ̀wà kẹ́kọ́ má bà méje ẹ̀mí adáta mọ̀ yóò àmọ́nìkè tọ́lọ́ ẹ̀kọ́ àtàlẹ́rù ẹ̀jọ̀kù ti tún lè ti yálò ma? tọ́ oyin wọn ní ìwọ́n di hadisi wọn pé bukhari dẹ̀ àríyànjú anábì sallallahu alayhi wa sallam yẹnu umirtu an asjuda ala a abumi ọlọ́wọ́ sẹ́fúmíyẹ́tì ẹ̀ǹgẹ̀dọ́lógbò sùjẹ́dà owó o tí ó já gbogbo méjì àmọ́ gbogbo méjì lá níbi tí ní ti ọwọ́ yẹyẹ kejì ẹ̀dọ̀ ọlẹ̀ bani ma jáde tó yọ mọ́ ọ̀hún ẹ̀kọ́ yánẹ̀ ẹ̀dọ̀ bani má pàtàkà ọ̀yàwó ìmáyé ẹ̀kọ́nu rẹ ẹta òkúkù ọ̀yẹyẹ ẹ̀lẹ̀ òkúkù ọwọ yìí ẹ̀lú oyé òṣùpọ̀ náà dò ọ̀yẹyẹ ẹ̀fà náà yìí àti mani age footnote ogane mani ikatasara رواه البخاري ومسلم وغيرهما مطولا اقتصر المصنف على محل الشاهد منه أني محمد بن عبد الوهاب اقتصر جوف ربكني ojúgbódé ti mọ̀hálẹ̀ ṣáàhìdì lẹ́ ìkọ̀yìn ìdítẹ̀lù wọn mẹ́ránìkó alókó wọ̀tùmánìínẹ́tù ọ̀wé tẹ kẹ́mẹ́ dọ̀dọ̀ ánẹ̀ kẹ́tẹ ibe ibe kẹwérúléyún ewérúléyún kọ́ nàkí mú dàní ibe kí ṣe yọ̀nyàn lẹ̀ fi jẹ̀mí ẹ̀lẹ́ àpáàlì yọ̀ṣáká àmì action amúgbòkó náà tukọ́lọ̀ ọ̀wọ̀ pákó obìlẹ́gẹ̀ wọ̀tẹ́rọ̀ tí ibùgbé náà àrùkẹ́ àgbàdá mi rúkù ní ọ̀wọ̀lẹ́ Uh, arrange mark in chronological order. It's will be serial arrangement. Ẹ̀sìn pẹ́ náà pẹ́ bá yán la máa ń ẹ̀ adágọ́ ẹ̀sìn jẹ́dá sí tákẹ́dà sí ìrùkọ́ in. Kú máa tọ́ wọ̀ wà. Amọ̀là ayé àkàlẹ̀ bí ó yà wọn yàwọn yá do adẹ̀. Wọ́n dẹ̀lí ìlú ẹ̀wọ̀n kìí kìí dábàá lẹ́yìn tó dé àdéhìsí kí wá èyí Bukhari pàì Mùsùlùm. Àdéhìsí wọn ti àdéhìsí Alimusi èfi àdéhìsí Alimusi alimusi ofe salatihi mushado yog madudu ki sulaik al-ghatafani shoda mane sulaik al-ghatafani mushal musi'i an to jal musi'u ana ti jowo jene iwo medina ka nebi correct muyi ona kanivi correcti ule mone ia duanke litomode kake ma libola correction kanivi dungeneleni kisolo oe correction lenge ne ritoni o eyon ode bainama nahnu julusun aba hurera yena badia kajane jo inde nabii sallallahu alaihi wasallam kajane uba nibi ojo ojoka izda qala rajulun كونك لك قده أنت سليك القطفاني فصلى كو نعم نانا لا يهو فسلم على النبي بقولته يا سلم دون النبي صلى الله عليه وسلم فقال أبا نبي موه سلم دو نبي أن ارجع فصل فإنك لم تصلي دابي كي يهو تدو وبا أتوتم yọmọ máa eh, ti àti yọ ẹkẹ kàmá tó yọ káàké dàbí kẹyìn àtsọ ọdún kẹtìkọ kó ìyàn dáná ọlẹyàn tán ọkàtọ ọmọ náà kàtọ ẹwọn ẹlẹnìkì awa káwọ àti ọ̀tà yìí abo yìí tí apá kàmá nì bàbá ma wà kàfẹ́ mi yé tó ọ̀nà wọ̀ kí á ti dákàmẹ́ bí atẹ bí yẹ ẹ́. أها فسلم فذهبك إيه. فعلها ثلاثا عدد لر متى بدوك نجي ناولا نبيا كانكو يون يا شمونه ثم قال بيك تن يا كما نبي والذي بعثك بالحق نبيا wẹ́bọ̀gọ́ pọ́ńdó kí pẹ́ ìṣẹ́kọ́ ànìkìdẹ́sà níbi wọn bá àtàkàbílẹ̀ hàkì ìpẹ́ ìṣẹ́kọ́ ayé gẹ̀ẹ́síà níbi àkìdẹ́sà níbi lẹ́hùn sínú rẹ́ra hàdà únìkì ṣọ̀wọ̀ yàn ta lẹ́kùn wọn sí lẹ́kìdẹ́gẹ̀ fẹ́ alẹ́mùnì ẹ̀kọ́ kọ́mìkì àdá ìkọ̀tù yẹ́ bìtì wúlò ẹni kì wádọ́ àwọn ìjà ọ̀gá níbi kàkí ó ń yẹ ẹni tẹ́lẹ̀ jẹ́ ni òun ẹni kẹ́tọ́ ọ̀jẹ̀ jẹ́ jẹ́ ni. ama كان ne mu yoji nga ne فقال له النبي صلى الله عليه وسلم إذا قمت إلى الصلاة فكبر أكوان تياتو الله أكبر ثم قرأ ما تيسر معك من القرآن أبانك بانك اللبوات القرآن ثم اركع حتى تطمئن راكعا ẹ e, oye ẹhùn ti dé ìkúrọ̀nù fi tọ́lá ẹ gba ẹ ẹ rògbò ìdí ti rògbò ẹ bálànsì mi rògbò. fún marubá àti àti àtẹ̀dílẹ̀ kọ iman omi ẹkú àná kẹkpó na e, e, fún emoji tike balance ke ko wane dei dei tuma fangare ka fi salati ka kulliha e o bilogala na dei ta mo we pa ko chakadu inenwa kidoa kwa da malami ameonka gbokide malami ko men ne ke ci arka ni amo wonna ne e tulide iddu e, ke ma tulini ele ci farilla ne sin sunna la anu kan tulle ne e ma tulini ameje to la bi déyẹn kò mímà ìṣe akínníhi ìkéjì omidá malẹ̀ nasiru dín albani ẹn kẹkẹ yìí tamamul minna fita alata fita aleke fikin sunna ìṣe akínní area of concentration ń gbé kẹ́nẹ́ ìkpọ̀bíẹ̀ kpọ̀bíẹ̀ ọmọ́nà níbi concentrate èé correct wọ́n yìí magánìkó.

ركوع ذكر سبحان ربي العظيم أقول كأك سمع الله لمن حمده ربنا لك الحمد أكيلا لن أبي ما كان ما كان بلا يرينكو تو وكيا توغلا اه كاكي باكي هذا اجوني باكي اجوني ناصر الدين الباني ame ŋun kì í sórí ŋẹ́ náà ṣe ọmọ dáàmú àmà pọ̀ ọ̀bẹ gbọ́ màjá pọ̀ ọ̀bẹ kì í. ame ŋun kì í jẹ màjá pọ̀ ọ̀bẹ là màjọ rẹ̀ ame ŋun màjá pọ̀ ọ̀bẹ lẹ̀ jọ rẹ̀. so ọ̀lẹ́ ìdẹ́ yìí ìmí wọn dán wa kí ni kí. asalaamualeykum wa rahmatulahi. وبركاته من على كريم